ọba Allah ọba tí ó tún sọ wá di àsìkò yìí láti wá tẹ̀síwájú nínú ìmọ̀ nípa ẹ̀sìn wa abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ọba tí ó sọ wá di àsìkò yìí ọba náà lọ́ba tí a dúpẹ́ fún kọlọ́n kí ọwọ́lá àánú rẹ̀ àti agbára rẹ̀ kọlọ́mọ́sá gba ìjọsìn wa kọlọ́mọ́sá gba lọ́wọ́ wa èyí tí a fẹ́ gbéyàwó léni ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ìtọ́yẹ kámà nínú ẹ̀sìn wa lábala ọ̀rọ̀ àwọn obìnrin nítorí pé wọn ò sí yọ nínú àwùjọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anabi ni innama nisa'u shaqa'iqur rijal anabi ni sẹ́rí àwọn obìnrin sallallahu alayhi wa sallam àwọn náà ni ẹnì kejì yín tẹ́ẹ̀jọ máa ṣe tẹ́ẹ̀jọ máa ṣàyé kódà ẹ̀sìn gan ẹ̀jọ máa ṣẹ̀sìn ni. ló sọ jẹ́ pé a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ wọn torí ẹ̀sìn náà fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn ṣe àkólé kan lérí ọ̀rọ̀ obìnrin bó ṣe ṣe àkólé kan lérí ọ̀rọ̀ àwọn ọkùnrin ni kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì tọ́lá àwọn méjèèjì náà lè yàn tí àjọ ń jẹ́ àwùjọ àwọn méjèèjì náà lọ́n dásáyé tá a bá fẹ́ wà lè jẹ́nà náà àwọn méjèèjì náà láwà lè jẹ́nà kọ́lọ́mọ́ ṣe wá lọ́mọ náà o ọ̀kan nínú tí mọ́bìnrin wọ iná ọlọ́run tó bá jẹ́ pé ọkùnrin òun náà ràn lọ́wọ́ lérí ẹ̀ àbí kó jẹ́ pé ọkọ rẹ̀ ràn lọ́wọ́ lérí ẹ̀ àwọn méjèèjì ọjọ́ ẹ̀wọ́ náà lọ́nù kọ́lọ́mọsẹ̀ sọ níbẹ̀ òun náà ni musawatul mar'ati birrajul musawatu almar'ati birrajul ká pé gbogbo ntọ́kùnrin bá lè ṣe obìnrin náà gbọ́dọ̀ ṣe nítorí pé èèyàn náà làwọn méjèèjì gender equality ìròrí yìí ìròrí àwọn amẹ́ríkà ni tó jẹ́ pé àwọn yahudi nasara àwọn ni wọ́n gbé jáde sáyé ipe káwọn obìnrin kí wọ́n kú ní abẹ́ ìmúnisìn àwọn ọkùnrin kọ́kọ́ rẹ̀ ó dádúró kóun náà dádúró tọkọ rẹ̀ bá ti ń pàṣẹ kóun náà máa pa tọkọ rẹ̀ bá ti ń náwó kóun náà máa ná kò sí tí ọkọ lè ṣe tíyàwó lè ṣe kọ̀ wá ní sí ọ̀gá nínú ilé mọ́ àwọn méjèèjì náà ni wọ́n jọ wá jẹ́ dráìfà tí ó máa darí ọkọ̀ sẹ́wọ̀n pa aṣọ ní hálíkọ̀ tó lọ yí pé ọkọ̀ ni dráìfà ìyàwó ni kọ̀ǹdọ́kítọ̀. kọ̀ǹdọ́kítọ̀ wa lóun ò ṣe kọ̀ǹdọ́mọ́ ó ní tó kù tó wọ́n mọ̀ ṣe ni pé ní tó wà yẹn èmi àti ẹ lájọ wá wàá àsìkò tó bá wù mí ní tẹ bírèkì àsìkò tó bá wù ọ náà ní kọ tẹ bírèkì tiẹ̀ náà níbo mọ́tò yìí ń lọ jama inú gbóni inú ilé tí ọba sọ gà ń bẹ tó jẹ́ pé gender equality ni wọn ń lò ọkọ dúó gẹ́gẹ́ bí ọkọ ìyàwó náà dúó gẹ́gẹ́ bí ọkọ ẹ má jẹ́ àkàwé o nítorí pé yọ ta kò òfin ọlọ́run ẹ má o. ẹ sì má jìyà nífẹ̀ẹ́ débẹ̀ káwọn obìnrin ó sì lọ lè sọ ara wọn nítorí pé khalaqallahu al-kainata al-hayya kullaha zawjayn gbogbo ohun tí ọlọ́run ọba wa dá pátápátá àwọn àlùfáà wa wọ́n ní méjì méjì lọ́dà ẹ̀ẹ́rì adìẹ akọ ẹ̀ẹ́rì adìẹ abo ẹ̀ẹ́rì agùntàn ẹ̀ẹ́sì ràgbò ẹ ra kọ màálù ẹ ra bo màálù kọ́dà ẹyẹ wa khalaqa ma'ahuma taba'i'a mukhtalafa aw mukhtalifa taba'i'a mukhtalifa. ọlọ́run wá dá àdámá fún kálukú èyí tó dá mọ́bìnrin wà èyí tó dá mọ́kùnrin wà. ọlọ́run bá sọ ní Qur'an Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní. ومن كل شيء خلقنا زوجين ọlọ́run ọba ní gbogbo níta àdá àdá ní méjì méjì ni àdá aláko àdá alábo la'allakum tadhakkarun bóyá ẹ ronú sí tèmi ọlọ́run ọba ń sọ yìí ááyà yìí ọ ah, wà nínú suru ah, Quran fifty one naam Quran fifty one ayah forty nine ọlọ́run fi rìn lẹ̀ pé òun dákọ̀ òun dábo àwọn méjèèjì òun ti yanṣẹ́ tí wọ́n máa ṣe fún ara wọn ẹnìkan ò gbọ́dọ̀ gbàṣẹ́ ẹnìkan ṣe wọlé musawa ẹ rí gender equality kí ni ọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ìròrí yẹn ìròrí àwọn kèfèrí ni a ní what a man can do a woman can do can do it even better audubillah ó ní ẹ pé ọkùnrin yẹn wá iṣẹ́ wo ló lè ṣe táwọn obìnrin ò lè ṣe àwọn ẹlẹgbẹ́ kí n lọ kọ́ ó ṣe lágbàáyé ni wọ́n dálẹ̀ wọ́n sì ṣe mùsùlùmí kèfèrí ni wọ́n àwọn ẹlẹ́gbẹ́ kí lọ́kọ́ ṣe kí ni jama kí lọ́kọ́ ṣe ìròrí yìí ẹjẹ́ ajá lógun torí tá a bá já lógun kọ̀ńdọ́kítọ̀ àti dírẹ́fà àjọ fẹ́ máa wa mọ́tò nù fámìlì ọ̀ wá padà wá parí sínú gbó bí mọ́tò tí kọ̀ńdọ́kítọ̀ àti dírẹ́fà ń wà bí ó ṣe padà parí sínú gbó ọlọ́run ọkọ̀ ìdílé wa ọlọ́mọdé ọlá o ọlọ́run mọ́sídìí adarí sínú gbó ṣe ẹ̀ mọ́ nígbó tá à ń sá fún jahannama ni. àmì ọ̀wọ́ aran tí a ń sọ yìí o àmì nìkan ò sí kínní kọ̀ọ̀ràn á ṣiṣẹ́ takuntakun àwa obìnrin á rẹ̀ra wa ńlẹ̀ fọlọ́n àwa ọkùnrin àwa náà fúnra ara wa á mú ojúṣe wa gẹ́gẹ́ bí ojúṣe alimusawatu ìyá adamu tafuriki bẹ́yìn alimara àti warrajul àwọn àlùfáà wa ni ti ń jẹ́ ojú mi èmi náà jù ọ́ tọkùnrin máa ń ṣe pẹ̀lú obìnrin àbí tóbìnrin máa ń ṣe pẹ̀lú ọkùnrin wọ́n ní ìtumọ̀ ẹ̀ ni pé kò sí yàtọ̀ láàrin èmi àti ẹ obìnrin ní sọ́mọ́ yẹn níbi gbogbo ìdájọ́ àti gbogbo iṣẹ́ àti gbogbo ìlànà àti gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé wọ́n ní ṣe bẹ́ẹ̀ lórí inú Islam wọ́n wá kó sí abẹ́ àdìsí innamar nisa'u shaqa'iqur rijal anabi ní àwọn obìnrin sọ̀sálàm àwọn náà ní ẹnì kejì yìí wọ́n wá ní àdìsí yẹn ni àwọn ń lò ṣé kèfèrí mọ́ nígbàgbọ́ àdìsí àmọ́dánwò tó wà ń bẹ̀ ni pé wọ́n ti fa àwọn mùsùlùmí kan mọ́ra wọ́n ti wá bọ ọpọlọ wọn jẹ́ wọ́n wá rán wọn sí gbogbo alamul islami wọ́n rán wọn sí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ní gbogbo àgbáńláyé ipe kí wọ́n máa yí ọpọlọ tiwa náà padà pé kò sí ntọ́kùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe gender equality àwọn àlùfáà ní musawa yìí ká ṣe dọ́gba yìí wọ́n sì gbọ́yé ni wọ́n wá gbé sábẹ́ tahariru maria ipe a fẹ́ yọ àwọn obìnrin kúrò nínú ọ̀fìn a fẹ́ yọ wọn kúrò nínú àhámọ́ a fẹ́ fún wọn freedom ẹ lè ṣe léyìí ẹ lè ṣe léyìí ẹ lè ṣe léyìí ẹ má ṣe yìí ẹ̀sìn ni ẹ má ṣe yìí wọ́n làwọn fẹ́ gbọ́rú ẹ̀ mọ́ nígbà tó di pé èèyàn náà ni kóun náà máa ṣe tọkùnrin bá ń ṣe mọ̀nàkà ẹ̀ sẹ́rí islam ò pòpè lọ́bẹ̀ẹ́ islam yad'u ila adil islam ń pèpè lọ síbi déédéé ni ẹ ṣe déédéé fọkùnrin ẹ ṣe déédéé fobìnrin déédéé ń gbà míì bàbá wa fẹ́ ṣe ó lè wá yàtọ̀ sí ara wọn déédéé fọkùnrin òun ni kò ní ìyàwó jẹyọ kan lọ lápèjúwe tá a bá ní obìnrin náà a fẹ́ ṣe déédéé fóun náà ń bẹ̀ sáà ṣe déédéé fún un tó bá ní ọkọ ju ẹyọ kan lọ wọ́n máa búra wọn ládàá ojoojúmọ́ ni tọ́ba tó bímọ àníbẹ̀ni tó ní ọmọ gender equality sọ̀rọ̀rùn déédé yìí ní Islam ní ká ṣe ó ṣe déédé ọlọ́run ní káwọn obìnrin wọn máa ṣe tí kò ní mú palára bá wọn láyé káwọn ọkùnrin náà máa ṣe tí kò ní mú palára bá wọn náà ó yàtọ̀ síra wọn kóbìnrin wọn lóun wọn ṣe tiwa àwọn àlùfáà ní ìròrí kèfèrí ni ọlọ́wọ́n bá sọ pé déédéé yẹn òun lọ́dà ká máa ṣe káfóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ sẹ́wọ́npá sọ́ni hálíkọ̀tọ́ lọ ipe Islam akram almar'a ọpọ́n obìnrin lé léyìí tó jẹ́ pé kò sí ẹ̀sìn tí ó lè ṣerú ẹ̀ nínú àwọn ẹ̀sìn àgbélọ̀rọ̀ tó kù lẹ́yìn Islam ọpọ́n obìnrin lé ó gbé iyì fún àti sàlàyé ẹ̀ níjẹ̀jọ́ déédéé yìí ó ní gender equity ẹ fóbìnrin lẹ́tọ̀ọ́ ẹ̀ ẹ fún ní tí ó fi gbádùn ayé ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́n ṣe dá ọlọ́wọ̀n ọ̀dọ́bìnrin fún wàhálà tẹ́ bá rí àwọn ẹlẹ́hà àwọn alùsùnà wal jamaa nínú ìgbádùn tí wọ́n wà gbogbo àwọn tí wọn ò sí súnà lóbìnrin wọ́n mọ̀ pé ìyá máa ń jẹ àwọn o bóun bá wá rí tó lo jalibab àbó lo khimaru àbí nìkọ́b yóò máa wá fi ṣe yẹ̀yẹ́ pé a ah, wọ́n kàn fara ni àwọn obìnrin yẹn ni ẹ wo bó ṣe múra ṣé jalibab yẹn ní kọ́ lẹ́sẹ̀ kò smart òun tó wọ bọ́ǹfò tí wọ́n rí pàǹtì ẹ̀ nínú mọ́tò oye òun rò pé eléyìí gangan ni ìwọ̀ tí ó yẹ kí àwùjọ fún àwọn àbẹ́sìn gender equity òun náà ni islam gbé wá al-adil ọlọ́run sọ́nu Qur'an Karim suratu Nahl ọlọ́run bá ní aya náìtì ọlọ́run bá ní inna Allaha ya'muru bil-adil ọlọ́run lóòun pàṣẹ kẹ́ ẹ máa ṣe déédé fọkùnrin kẹ́ ẹ ṣe déédé fọbìnrin ọlọ́run tó sọ nínú suratu Nisa Qur'an four aya fifty eight wa hakamtum bayna an bẹ́ẹ̀ bá dájọ́ láàrin àwọn èèyàn tẹ́ fẹ́ fún kálukú lẹ́tọ̀ rẹ̀ antakumu bil adil ẹ dọ́gbadọ́gba ẹ ṣe hadafuhum kí goal kí ni hadafu kí ni èrò àwọn tí wọ́n gbèrò rí ilẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ fún wa ẹ̀ àwọn kèfèrí wọ́n ní tahariru limari ati min kulli kuyudi adiniya àwọn fẹ́ liberate gbogbo àwọn obìnrin tó wà lágbàńlá ayé tí wọ́n láwọn ń ṣẹ̀sìn ìdá kọjá sí Islam àbí kọjá sí mina lọ́dọ̀ wọn àwọn fẹ́ yọ wọn kúrò nínú ṣẹkẹṣẹkẹ ẹ̀sìn tó fi dè wọ́n má jẹ yìí má wọ̀ yìí má mú yìí má ṣe yìí àwọn fẹ́ yọ wọn kó mẹ́ wọ́lé ìtìmáìyà àtàwùjọ tí wọ́n wà àwọn nǹkan táwùjọ máa ní ẹ má ṣe ẹ má ṣe má ṣe báwo bóòlù ẹsẹ̀ máa gbé gbóbìnrin ọmọ kógun mọ́nàkà yìí tọkùnrin bá ti ń ṣe obìnrin náà gbọ́dọ̀ ṣe wọ́n ní wọ́n fa àwọn èèyàn lẹ̀ níjà lọ́kùtọ́nu mo bá ra àwọn obìnrin lérí ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ tirẹ́là fáyín fáyín fáyín mo ní a wàhálà dé obìnrin pẹ̀lú ìró àti bùbá kìí sàwọn ẹlẹ́sìn nìkan náà fẹ́ bá jà wọ́n fẹ́ bá social gan jà ẹ̀ àwùjọ tá a wà gbogbo àwùjọ ọ̀hún ọlẹ́sìn kọ̀ lẹ́sìn o tọkùnrin bá ń ṣe ẹgbóbìnrin náà láàyè kọ́ mọ̀ ṣe gender equality wa itilaaku hurriyatiha litafacala ma tasha mata tasha wa kaifa ma tasha àádá zulmun laha àwọn afáwa wọ́n ní tí wọ́n sọ ni pé ẹ̀tù obìnrin lẹ̀ kọ́wọ́ tó wù gbogbo ntọ́kùnrin bá ń ṣe kọ́ máa ṣe ntọ́ bá fẹ́ ṣe kó ṣe lásìkò tó bá wù náà ni kó ṣe bó bá ṣe fẹ́ ṣe ẹjọ́ ṣe ẹ filẹ̀ ẹni bá wá fi obìnrin ilẹ̀ kọ́ máa ṣe tó fẹ́ ṣe ṣé òní sọmọ obìnrin yẹn dọ́mọ náà <laughs> yọ dọ́mọ náà. wàdú láwùtà fòrùn nàkàmá káfàrùn ọlọ́run bá ní wọ́n fẹ́ kẹ́yìn náà di kẹfẹ́rí báwọn ti jẹ́ kẹfẹ́rí pàtàkùn náà sáwà kẹ́ ẹ lè dàbá kan náà ẹlẹ́ẹ̀kejì nínú agenda wọn ta'alimul mar'ati ala qadamil musawati ma'ar rajuli fi ayyi majal targabu fihi duna nazar ila man yanfa'uha bi wasfiha imra agenda wọn èrò wọn àwọn ẹgbẹ́ kílọ̀ kọ́ọ̀sì àwọn ọkùnrin ń bẹ nú àwọn ẹgbẹ́ yìí àwọn obìnrin náà sì ń bẹ ń wọ́n ní inú àjẹ́ndà wọn ni pé àní ẹ̀fọ́bìnrin lẹ̀ ẹdí kó ṣiṣẹ́ ọkùnrin gbogbo fíìdì tọkùnrin bá wọ̀ ẹni kí obìnrin náà wọ bẹ̀ ìbá àmọ́ ṣàǹfààní fún ìbá àmọ́ jèrè bọ́ bẹ̀ òun lọ́mọ bí ó ṣe yanjú ara ẹ̀ ẹ ṣáàjò ṣe ẹ má dé wọ́n wá wá àwọn tí wọ́n sponsor lórí lágbàláyé wọ́n sì ń sponsor rẹ̀ gbogbo ẹ̀ làwọn ọmọ wa ń kà yunifásitì gbogbo ẹ̀ ni wọ́n rí lérí net gbogbo ẹ̀ ni wọ́n rí lérí fóun gbogbo ẹ̀ ni wọ́n ń kà nínú ìwé ìròrí yìí ìjàmá kọ́dà ẹni tí ò lọ skul ìròrí yìí ti wà lérí ẹ̀ nítorí pé nígbà àwọn èèyàn tọ́pọ̀ ń ti ń ṣe é ládùúgbò wọn lágbègbè wọn òun náà ti nírú ẹ̀ kò sí lamẹ́ríkà rí kọ́dà kò dé airport rẹ̀ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa àwọn àlùfáà wa wọn ni unshi'ati alfikra majmu'atun munshaqqatun min alkanisa fi amẹ́ríkà wọ́n ní àwọn kan ní wọ́n kan dòkó ní church lamẹ́ríkà ní seventeen seventy four <laughs> ẹ̀gbọ́n náà díjì kìí ṣe eighteen o kìí ṣe nineteen o kátó apẹ́ two thousand ìyá two thousand seventeen seventy four wọ́n kàn kóra wọn jọ wọ́n ní ẹjẹ́ àwọn ṣẹgbẹ́ ní bá sì ní táwọn máa ṣe inú ẹgbẹ́ àwọn ni pé àwọn fẹ́ tú àwọn obìnrin lẹ̀ ìgbà tó wá di pé wọ́n rí àwọn èèyàn báwọn arajà burúkú yìí ìgbà tó di eighteen ní ọbọ̀síta nínú ilé àlìjánu náà ni wọ́n ti ronú ìbílísù àbí kí ni wọ́n ń ṣe mẹ́ ilé àlìjánu ni lẹ́yìn náà wọ́n á gbé òfin yìí ṣe abẹ́ hukukul insan òkúkúlẹ̀ insan àwọn tí wọ́n wà ní àgbáńlá ayé tí wọ́n ní àwọn ní àwọn ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn kí ni wọ́n porúkọ wọn rí human rights ẹ̀ eh. àwọn ọ̀daràn àwọn human rights yìí wọ́n wá fi sínú àwọn programu wọn ipe ẹni kí wọ́n fi obìnrin lẹ̀ o kọ́ ya ń tó wù ú kó ṣe ń tó wù ú kọ́ da ń tó wù lábẹ́ tahrirul mar'a ìbínú ẹ̀sìn lọ́kọ́ pilẹ̀ rẹ o kó tó kan ìbínú humanity ẹ̀sìn òun ló pọ̀ obìnrin lé wọ́n wá bínú sẹ́sìn yìí débi pé gbogbo ohun tẹ́sìn ní kóbìnrin ó ṣe tí wọ́n forí rere fún wọn ní kọ́mọ̀ṣe mọ́ o tí wọ́n bá sì tú yàn lẹ́jà mọ́ tí wọ́n bá tú kálukú lẹ̀ tí ọba sọlọpàá láàrin ìlú mọ́jàmá báwọn ọlọ́pàá wọn ò ṣe dá wọn bí wọn ò ṣe dá yẹn tí wọn bá kó wọn kó wọn títí lẹ́nu ẹ alọ́lọ́mọ iye tí wọn ti rọ ilé tí wọn ti rọ́ọ̀bù lẹ́nu kí ló tó sùn. tẹ́sán ọba sí láwùjọ ma àwọn yóò dẹran kò ní. làwọn afáwa fi sọ pé tọ́ nínú àwọn ọ̀rọ̀ obìnrin tá a mójútó lásìkò yìí òun ni ká jí wọn mọ̀ pé gender equality fikratun eh, nasraniyatun yahudiyatun kufuriya ìròrí kèfèrí ni o kìí sì ròrí mùsùlùmí alimaratu alimuslima akarama allah ọlọ́run pọ́n obìnrin lé débi pé ọlọ́run ní ká fún wọn ní ẹ̀tọ́ wọn gender equity ká fún wọn ní ẹ̀tọ́ wọn ọlọ́run bá ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf àwọn obìnrin wọn èé ṣe ẹrú o ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó pé ẹ pọ́n wọn lé ẹ fún wọn lóúnjẹ ẹ fún wọn lómi ẹ fún wọn láṣọ ẹ fún wọn nílé ẹ má jẹ́ wọ́n ṣe wàhálà. walirrijali alayhinna daraja àmọ́ ìwọ tàwọn ọkọ wọn ó tún wá lágbára ju ìwọ tiwọn lọ ọkọ lọ̀gá ọkọ ní daraja lérí ẹ̀ ọkọ ní baálé ọkọ ní olórí bọ́lá ọ̀sẹ̀ sọ́nà ni ọlọ́wọ́n bá ní ẹ fún níwọ̀ wọn àmọ́ kí wọ́n mọ̀ pé ọkọ ní eléri wallahu azizun hakim ọlọ́run ọba o ọba ọ̀jọ̀gbọ́n ni adaraja ẹ̀rí daraja táwí ọ̀kan náà àwọn obìnrin ó ní laysa ta'ati daraja daraja ta tasharifin faqat ó ní ipò tọ́lọ̀ ń gbé ọkùnrin sí kìí ṣe ipò kọ́kàn máa gbayì ipe mi wọ́n wà wọ́n ní kìí ṣe yìí nìkan o Daraja tu tẹkili bali darajatu tẹkilifin wa mas'uliyya ipò tí afiọ́sùn iṣẹ́ ló ṣe ń bẹ̀ wọ́n ló ṣètò omi wọ́n ló ṣètò oúnjẹ wọ́n ló ṣètò ilé wọ́n ló ṣètò aṣọ wọ́n ló ṣètò owó skul jàmá mùsùlùmí kọ́dà kò sí ní tó burú kọ́ ọ̀ra wálé kó o tún lọ ta lọ́jà ara ṣe rẹ ni gbogbo nǹkan ọmọ ṣe tí arábìnrin yóò sì máa wà nínú gbẹdẹkẹ nínú àìní ìdààmú wọlọ́fà náà sínú ilé wọlọ́fà jẹnẹrétọ̀ ìtẹ́sìn ní ká sínú alimaratu ẹ̀rọbìnrin kàrọ́jùlù fi kẹ̀sìn mẹ́lẹ̀ mọ́rọ̀ wọ́n ní tó pé wọ́n bá ṣe la ọ̀rọ̀ yìí yí pé ọkùnrin àtobìnrin gbà míì wọ́n máa ń jẹ́ wọ́n máa ń wà nínú àwọn iṣẹ́ kan tọ́jẹ́ pé àwọn méjèèjì la ní kó ṣe wọ́n ní wọn ò lá rárá wọn ò lá rárá àwọn kan ní kó bìnrin o ó ti yé gbogbo tọkùnrin bá ń ṣe kọ́ máa ṣe wọ́n ní lóòótọ́ ọ̀rọ̀ wọn yìí ẹja gbé yẹ̀wò kí wọ́n má dọ̀rọ̀ rú mọ́ ọ lọ́wọ́ ń bẹnu àwọn àwọn àlámọ̀rí kan àbáwọn iṣẹ́ kan àbí ṣe kan tọ́jẹ́ pé àwa ò tó obìnrin lóòótọ́ lọ́lọ́wọ́n bá jọ pa aláṣẹ káṣe kínní káṣe ọlọ́wọ́n bá ní fi aṣèlè khalik inna khalaqnakum min dhakarin wa untha ọlọ́run bá ní èèyàn lọ́kùnrin èèyàn lóbìnrin ẹ̀yin méjèèjì ń bẹ̀ yẹn bákan náà nìyí ọlọ́run lóun dá ọkùnrin òun sì dá obìnrin kọ́mọ wa pé ah, ẹnìkan wọn ní àwọn bá rí ìyàwó ìyàwó kan ti kọ́ lẹ́rìí lọ́wọ́ ní eh, ẹni tẹ́ rí àwọn afáà ni wọ́n hàn lè mà sisọ ọwọ́ sọ ó jama ó sì sọ ni aláǹdí ó wa pé òun dá ọkùnrin òun dá obìnrin òun wá ń béèrè pé òun yẹ ẹran kó obìnrin ẹni bá sọ bẹ́ẹ̀ ó ti ta kó ayà ọlọ́run bá ní náà ni lábala ìjẹyàn èèyàn lòun èèyàn ni mọ́ sọ di ìgbálẹ̀ tó máa fi gbálẹ̀ tó wà sọ di dàkúdà látara ìbálò rẹ̀ èèyàn ni ọlọ́run ní èèyàn tó ń dà ní ọgbọ́n destroying tọ́lọ́run dá ẹlẹ́ẹ̀kejì fi asli labala shar'iyya lábala iṣẹ́ ẹ̀sìn wọ́n gbé kọ́wà àtobìnrin lọ́rùn ọkùnrin àtobìnrin pé kí wọ́n jọ máa ṣe é ọlọ́wọ́n bá ní mani amila soliha ẹni bá ń ṣiṣẹ́ rí min dhakarin aw untha bọ́yọ̀kùnrin ni bọ́yọ̀bìnrin ni wa huwa mu'minun ni tó sì tún nígbàgbọ́ fa ulaika yadkhuluna al-janna àwọn ni wọ́n wà lè janna àwọn olólùwọ́n fi sáré janna jama àwọn honourables àwọn tí ọlọ́run ọba pọ́nlé tọ́lọ́run ọba ọ̀nà nílé ayé ọlọ́run wa ní ìbájọ́kùnrin ìbájọ́bìnrin ẹni bá ti sìn mí tó sì ní iman èmi ọlọ́run ti prepare àlìjáná kalẹ̀ fún. yorùsàkùnà fiha bighayri hisabi á fún ọ ní jíjẹ mímu nínú àjẹnà yìí lẹ́yìn tí wọ́n mọ yẹ wọ́n mọ sírò rẹ̀ wọ́n mọ iye ìdẹ̀ra tó wà ń bẹ̀ Quran forty aya forty aya yìí jó yẹ wa pé atọkùnrin àtobìnrin ẹni bá ti ṣiṣẹ́ àlìjánà yóò wọ àlìjánà àwọn méjèèjì gender equality ń bẹ̀ wọn àjọ máa ṣe kínní àjọ máa ṣe ni wọ́n ní nínú. No, àgbọ́yé tó yẹ ká gbọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí al-mar'atu war-rajulu mutasawiyani fi tanfidh ahkamillahi wa ta'ati awamirihi ẹ ṣe báyìí tọ́lọ́mọba ni a ṣe àwa àtobìnrin bákan náà ni wọ́n ń bẹ̀ kéde pé àbúrò máa sùn obìnrin ọmọ yẹn náà fìlà abóbìnrin ọmọ yẹn náà ọkùnrin ọmọ abóbìnrin ọmọ sùn àbúrò ọmọ síkínni yọ ọmọ yẹn náà fìlà àjọ ọmọ jíra wa yẹn ni àjọ gbàgbé Ramadan ni àjọ yọzaka ni àjọ sehaji ni eléyìí wọ́n ní ntọ́ da gbogbo wa papọ̀ ni àjọ tọ́mọ ni àwa àti ẹ̀ lájọṣe ìyàwó ò ní fi ọmọ títọ́lẹ̀ fún bàbá bàbá náà ò ní fi ọmọ títọ́lẹ̀ fún ìyàwó ọlọ́run ọba Allah oníwàlẹ̀ mu'minat ba'duhum awliya'u ba'd ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo wal mu'minuna wal mu'minat ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ba'duhum awliya'u ba'd ọ̀rẹ́ ni wọ́n o alájọṣe ni wọ́n ya'muruna bil ma'ruf wọ́n máa pa àwọn yẹn láṣẹ dáadáa atọ́kùnrin wọn àtọ́bìnrin wọn jọ máa ṣiṣẹ́ yẹn wa yanahawna 'anil munkar atọ́kùnrin àtọ́bìnrin wọn àwọn olùgbàgbọ́ òdodo wọn jọ máa kọ́ntì ọ̀dá wa yuqimuna s-salah wọn jọ máa kírun mọ́sìkì wa yu'tuna z-zaka àjọ máa yẹ zaka wa yuti'una Allah wa rasulahu àjọ máa tẹ̀lé àṣẹ ọlọ́run bákan náà lárí bẹ́ẹ̀ ọlọ́run bá ní àtọkùnrin àtobìnrin wọn òun ó wọn lọ́rùn inna allah azizun hakim ọba ọ̀jọ̀gbọ́n lòun ọba tó ní agbára lòun quran nine aya seventy one ṣẹ́ni pé níbẹ̀ ní lábala ẹ̀sìn bákan náà ni wá kọ́dà ẹni bá ṣe ju ẹnì kejì lọ òun ní ọgbà ládàá tọ́pọ̀ ọbàjọ́ obìnrin ni ọba ṣe dáadáa ju ọkọ lọ àlìjáná rẹ̀ ọ̀gá ju tọkọ ẹ lọ yọkàn ọkọ ẹ ti ni wọ́n ní ah, àwọn òsínbì ọkọ mi ta fún ọ lónìí nìyí lẹ́sìn máa sọ fáwọn àbú yín tẹ nífẹ̀ẹ́ ipe ẹ̀yin náà ẹ máa wálé kọ́ ẹ máa kéwú ẹ máa kírun ẹ máa gbàwẹ̀ torí tí àjánà tiẹ̀ bá ga ju tiẹ̀ lọ ibìkan náà kan kò yín sí o. lábala kákẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí kákẹ́kọ̀ọ́ ayé ìsìláàmù tú wálẹ̀ kí ẹnìkọ̀ọ̀kan ká lè kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́ni wàdìkórínà máa yutila fi buyutikunna min la, ẹ̀yin obìnrin ẹ máa ṣe revision nílé wọ̀dìkúrìnà ẹ máa ṣe revision yìntẹ́ bá kà àbí tí wọ́n kà fún yín nínú Quran ẹ máa tún kà nílé nínú àwọn àyà ọlọ àwọn ìyàwó tiwa lé ní fíìmù gan wò ọlọ́sọ níbẹ̀ àtẹjọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ wal hikma inna Allaha kana latifan khabira aláàánú lọ́lọ́wọ́n ọba ọba tí ó fún yín nírò iṣẹ́ tí ẹ̀ ń ṣe ni lábala nǹkan tí ó jẹ́ pé àwa ọkùnrin àtobìnrin bákan náà ni wọ́n ń bẹ àsọdàkà ká ṣe sàárà ká tọrẹ Ọlọ́run jẹ́ ní gbogbo ó ṣe ni ìyàwó máa tọrẹ ọkọ máa tọrẹ ẹdun pé tíyàwó bá fẹ́ fi dúkìá ọkọ rẹ̀ tọrẹ yọ gbàṣẹ lọ́wọ́ ọkọ ẹ̀ torí pòun kò ní àmọ́ dúkìá tara rẹ̀ ó lè fi tọrẹ láì gbàṣẹ lọ́wọ́ ọkọ rẹ̀ níjọ́ kan arábìnrin kan wọ́n pè ní Zainab ìyàwó àfáwa abdullahi ibn mas'ud lọ́ba kan lẹ́kùn ilé anabi salamu aleykum wọ́n ní tani olóhùn zainab wọ́n sọ fún anabi pé wọ́n ní sista zainab ń béèrè yín ní ìta anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa ni ayu zayanib èwo nínú àwọn zainab ìyá yìí sọ pé zainabu abdullahi ibn masoud ìyàwó abdullahi ibn masoud ni abdullahi ibn masoud ni dẹni ọkùnrin ni inú àwọn àgbàfà lọ́dọ̀ anabi ni ó tún wá ní iṣẹ́ tí máa ń ṣe tó jẹ́ pé àmọ́ lọ́wọ́ ọba ò ní kárìsì kí ó pọ̀ bí iṣẹ́ yẹn ti pọ̀ tó táwọn yẹn bá ń bá a báyìí bí gbàtẹ́ yẹn bá ba àgbẹ̀ lóko tí ò kú òlóko látijọ́ tá ti lọ tó yíwọ́ wá padà débẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta mẹ́rin bọ́ọ̀ rẹ̀ ó ṣe rí ní tí ó nípa wọn bẹ́ẹ̀ bọ́ọ̀lù yẹn ọwọ́ abdullahi masud rí látara iṣẹ́ òòjọ́ láti fi jẹun làáfà wà kásìbì kan yóò lọ́wọ́n retí kí sunday ó dé káwọn adá wákà fáwọn yìí láti gbowó lọ́wọ́ katikati wọ́n níjọ́ kan anábì sì náwó rẹ̀ sókè anábì ní gbogbo yín ẹ wọ́wọ́ abdullahi masud kálukú rí anábì ní bọ́ọ̀ lórí ah wọ́n lọ nípa díẹ̀ anábì ní ọlọ́run ti sọ fún mi pé òun ò ní ju ọwọ́ yìí ná tó bá dojú àlùkìyà nítorí pé ń ṣiṣẹ́ òjò rẹ̀ láti jẹun halal ṣe rí àkéwúdẹ́lẹ̀ yorùbá àkéwúdẹ́lẹ̀ nílẹ̀ yorùbá náà fi máa ń sọ pé bí wọ́n bá ti kéwú tán kò gbọ́dọ̀ tún ṣe kínní ọ̀gbọ́dọ̀ ti ṣiṣẹ́ mọ́ àkéwúdẹ́lẹ̀ ẹ bá débi kéwú ti pọ̀ ọ̀kan alájì mi wọ́n nígbà táwọn lọ sí hajj àwọn sì rí ẹnìkan tí ń kólẹ̀ ń kólẹ̀ àwọn amútírà àdúrà kan lọ lọ́ba gbà lọ́wọ́ àwọn lọ́ba ah, àtírà yìí nì lọ́ba bẹ̀rẹ̀ sí kalérí lọ́ba bẹ̀rẹ̀ sí kalérí péjì mẹ́ta mẹ́rin márùn-ún <laughs> wọ́n ní bọ̀ ya làwọn bá ní ah, àáfàá ni ọ́ ah, ó kéwù ó ní lọ́dọ̀ yín láfíríkà lẹ́yìn tí máa ń kéwù lẹ́yìn ṣiṣẹ́ mọ́ torí ẹ̀ náà lẹ́sìn ń ṣẹbọ nítorí ẹni tó fẹ́ jẹ wọ́n ṣẹbọ jẹ̀mọ́ bí ọ̀ṣẹbọ yóò ṣe fi díà ẹni tó fi ń pa kò lè bọ́ kóònù méjì yẹn bàbá lọ́jà àfa ò níṣẹ́ bó o bá ṣe ṣírìkù ọmọ dìǹkan fún yàn oyè kọ́ máa ń lọ sùn kán mọ́ etí omi ó sì máa ṣe bí díà sàlátù àbí tààjù di last juma of the month ọlọ́mọṣà ìsọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ dídẹ̀ mú wa kọ́lọ́mọjọ nira Abdullahi Masoud àṣìṣẹ́ ni àmọ́ ìtì ń wọlé ò ìtì ń ṣe kínní ìtì ń jáde bọ̀tì ìyàwó rẹ̀ òun náà ní kankan tí ń fọwọ́ pa nínú ilé ọlọ́run wá àdá pé owó tiẹ̀ wá ń pọ̀ sí ọlọ́run máa ń bẹ́ẹ̀ o ẹ́ máa bínú ọkọ òní bínú àtiwọ́ àbíyàn àtìyàwó rẹ àti ń tọ́wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run fún àwọn méjèèjì kẹwọn náà anabi ní zainabu kí ló dé wọ́n ní zainabu ní òun wá béèrè ní pé owó òun ti wọ sàká sàká ti wọ owó òun sóun lè yọ sàká fún ọkọ òun ah, àwọn obìnrin dáadáa ọlọ́mọṣẹ́ sá àwọn ìyàwó tiwa náà bẹ́ẹ̀ yọmọ tọ́jú owó ẹ̀ ni yọmọ tọ́jú ẹ̀ ni tọ́jú ẹ̀ ọkọ rẹ̀ ó sì máa dààmú yóò sì ní sọ pé ó anabi sallallahu alayhi wa sallam anabi ni zainab bọ́ọ̀ bá ti yọ sàká fún abdullahi láàdá méjì lọ́wọ́ fún ọ ajidul kọ́rábá ọgbà láàdá pé ọyọ sàkáàtì ó tún gbà láàdá pé ọyọ sàká fẹ́ni tó súnmọ́ ọgbà láàdá pé ó ṣe dáadáa sẹ́ni tó súnmọ́ ó ti wá gbalada sàká rẹ lọ́tọ̀ ó di ládàá méjì kí ni a fẹ́ gbọ́ yìí lábẹ́ ọ̀rọ̀ tá a sọ yìí òun náà ni pé obìnrin àtọkùnrin àjọ ní àjọ ní freedom láti máa ṣe kí ni láti máa tọrẹ láti máa yọ zakat walil mar'ati khususiyatun diniyatun wajtimaiyatun la yushariku rajulun fiha abada obìnrin tó wá ní àwọn iṣẹ́ míì tó jẹ́ pé àwa ọkùnrin a gbọ́dọ̀ nájú tó sọmọ pé tí wọ́n la fẹ́ sọ pé ká má nájú tó tiwa wọ́n ní ká kọ́ ọmọ tiwọn náà fún wọn léyìí tó jẹ́ pé ẹ̀sìn lọ́pàá mi tiwọn kí wọ́n ṣe bẹ́ẹ̀ táwọn ò lè ṣe é àbí kó jẹ́ pé àwùjọ bá a ṣe dá wọn bá a ṣe dá wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ jàmá obìnrin ni máa lóyún gbogbo àwọn tán láwọn fẹ́ fi oyún sínú ọkùnrin kí ni wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ failure náà yọpọlọ ní kánsà ní ọlọlẹ kú dànù bìkan obìnrin ní máa ń fọmọ lọ́yàn ẹ wọ àwọn ṣẹ́tọ́ lọ́yàn obìnrin tá a bá ní ìròrí tó dáa ni iṣẹ́ ilé ti tó fóbìnrin kọ́dà kò lè ṣe tán tí wọ́n fi darí láti ibi iṣẹ́ tó bá mójútó dáadáa obìnrin ní ó fọmọ ara ẹsẹ̀ ni obìnrin ní ó máa ilé ṣẹ́ẹ́rí tó bá di pé obìnrin bá ń sọ fún pé àbú ẹ̀yẹ mú gbálẹ̀ èmi ọmọ nu kíchì sẹ́ẹ̀rí tí oníkàbù ó ṣeun á bí i pé bóyá strẹ́sì bóyá ara rẹ̀ ọ̀yá tó nǹkan tí ó lè ràn án lọ́wọ́ àmọ́ tó bá ní gender equality ni <laughs> ẹ̀yin àsopẹ̀tọ̀ àdámọ̀ obìnrin ni pé kọ́ ọmọ lọ kọ́ ọmọ bọ̀ kọ́ ọmọ tó nǹkan sínú lé obìnrin ni ó dirun ẹ bá rọkùnrin tí ń dirun àdánwò ti dé obìnrin ni máa ń tọ́jú aláàárẹ̀ obìnrin ni máa ń gbẹ̀bí obìnrin ni máa ń lùlù ìlú bàndírì tí wọ́n bá ń ṣèyàwó láàrin ara wọn ni o onísọkùnrin bẹ́ẹ̀ o gbọ̀ngbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ọmọ ìlú ẹ̀hẹ̀ wọ́n sì máa kọrin àtẹ̀yìnà kún àtẹ̀yìnà kún àtẹ̀yìnà kún wọ́n ṣe lásìkò ànábì ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń fẹ́yàwó ń sìn ẹ̀rí súnà ń ṣe ẹ̀rí ṣe ẹ̀rọ àbàdìrì fáwọn ìyàwó àwọn káàdì ríyà ni ọjọ́ dàrú nítorí pé àwọn gbé bá nírú wá ojú agbórí atọkùnrin àtobìnrin àtìyàwó àtọkọ gbogbo a máa ṣe kíni a máa ṣe yòówùn a máa ṣe a máa jó eléyìí ọ̀tako sẹ̀ríà kódà ọ̀tako ọpọlọ kíyàwó yẹn ọmọ jó ń ta ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. iṣẹ́ obìnrin òun náà ni kóbìnrin kó máa lo gold àti silver kọ̀ọ̀kan o àwọn ni wọ́n ní kó lo pàfọ́ọ̀mù nínú ilé àwọn ni wọ́n ní ó gbọ́dọ̀ ló ń ta ni kóbìnrin ọmọ jẹ́ ó kọ́ bàbá rẹ̀ tó bí ud'uhum li aba'ihim huwa aqsatu 'inda Allah ọlọ́wọ́n bá ní ẹ máa ń pè wọ́n pẹ̀lú ọkọ̀ bàbá wọn nílùú èbó ni wọ́n ti discuss ọ̀rọ̀ yẹn pé obìnrin tó bá lọlé ọkọ wáyé tí wọ́n máa jẹ́ ọkọ bàbá ẹ̀ ọkọ ẹ̀ lọ́yẹ kó máa jẹ́ ọkọ ọlọ́run aláàsì ní ọkọ bàbá wọn náà ní kẹ́ ẹ máa fi pè wọ́n tí wọ́n fi jáde láyé ọ ní Koran obìnrin lẹ́tọ̀ọ́ kó máa jẹ́ ọkọ bàbá ẹ̀ obìnrin ó ní ẹ̀tọ́ ká gba yọ̀ǹda lọ́wọ́ rẹ̀ ká tó fi lọ́kọ tọ́ba lówó òwù tọ́ba ní òwù kò wù nánu ẹ wo bí Islam ṣe pọn obìnrin nílé tó obìnrin ó ní àwọn oore tọ́lọ́run ṣe fún nínú ẹ̀sìn báwa bá ń gbé Ramadan sìn gbogbo obìnrin kí Ramadan tí wọ́n máa ń pé tọ́ba ti rẹ́jẹ̀ báyìí yóò lè gbómi ọwọ́ àmàlà kan náà ni tọ́ba ti rẹ́jẹ̀ báyìí ẹ̀jẹ̀ háídọ̀ yóò fàṣẹ mọ́mọ́ra ní tiẹ̀ ní ọmọ bá tiẹ̀ lọ ìwọ ń tiẹ̀ tọ́ ọmọ gba abẹ lọ ẹ bá ń pẹ̀rù tẹ́ ń kírun tẹ́ ń lè kírun àṣùbà nínú òtútù yóò yí blanketi ẹ̀ borí yóò máa sùn lọ́ntì ẹ̀ torí ń sèmẹ́sẹ̀ sàn lọ́wọ́ yóò gbádùn ọrùn ni ìwọ náà lọ fẹ́ yí kíní borí ah <laughs> wàhálà nù ọlọ́run sọ níbẹ̀ wàá mọ̀lẹ́ musawa ẹ̀ wá rí èyí tá a fẹ́ discuss gan-an oye gbogbo táwọn sọ yìí preamble ni òun náà ni allati tad'u ilayha al-kuffar àwọn àwọn kèfèrí wa ń pèpè lẹ́nìí pé obìnrin gbogbo ntọkùnrin bá ń ṣe ó lè ṣe alákọ̀ọ́kọ́ al-qawama obìnrin ó lè dúó lọ́tọ̀ nínú ilé tọkọ rẹ̀ náà dúó lọ́tọ̀ empire kálukú tọ̀tọ̀ kálukú sì máa pàṣẹ nínú empire rẹ̀ àwọn òyìnbó ní mo ṣe kóbìnrin rínú ọlọ́run bá sì sọ pé àrìjálù kọ̀wámùnà alẹ́nisa ọlọ́nisẹ́ rí àwọn ọkùnrin àwọn ni ọ̀gá fáwọn obìnrin bima faddalullahu ba'dahum ala ba'd èmi ọlọ́run ọba ni mo gbé wọn lọ́lá débẹ̀ èmi ni mo fún wọn lọ́lá náà ẹlẹ́ẹ̀kejì ni pé wa bima anfaqu min amwalihim àwọn ni wọ́n ń tọ́ wọn àwọn ni wọ́n ń bọ́ wọn àwọn ni wọ́n ń fún wọn àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àwọn obìnrin wọ́n ń jẹ́ ọlọ́run bá ní pẹ̀lú méjèèjì yẹn ọkùnrin àtobìnrin yẹn ṣe gbé ara wọn nínú ilé gbogbo ọkùnrin tó bá ti ju leadership lẹ̀ fún ìyàwó ẹ̀ bóyá ọkàn màmá jùlẹ̀ náà ni olówó mi lówó ó sì ju leadership lẹ̀ jẹ́mọ́ ẹlòmíì dẹ̀ ní àyèsí lọ́wọ́ rẹ̀ àbí àìnáwó fóbìnrin òun ni leadership fi bọ́ ó ló fi bọ́ kò sí ẹ̀sìn tóbìnrin lè gbà tí ò ní gbowó ó kéré parí yọgbà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n ní wọ́n ha kuraani wọ́n ha disi lónìí náwó lànà fífi yá máa ṣára shabab ẹ̀yin ọ̀dọ́ mọ́ni sata mi kun lè bá ẹni agbára rẹ bá gbé o fálíyà tàṣà wádìí ni kò lè fẹ́ bìnrin o ẹni tí ó bá lágbára kó máa gbàwẹ̀ o wọ́n yẹ fọ́ọ̀rọ̀ owó ṣeré o nítorí pé ìwọ wọn ni kò máa ṣiṣẹ́ òun ni wọ́n ni kò máa ná fún bọ́ọ̀bà tí wàá náwó fún ilé ayé ní lójútùú ẹ wàá bẹ̀rẹ̀ wàhálà gbogbo àwọn tó máa ya ahun lójoojúmọ́ lẹ́ẹ̀ma parí ìjà fún Quran four ayah thirty four àwọn àlùfáà wa wọ́n ní lẹ́ni gender equality láàrin yìí lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti sọ̀rọ̀ àwọn dọ́kọ nínú ilé kò ní í gbọ́ kò sì ní í gbà ẹ̀rí tí ó máa pè é tí ó máa bá a sọ̀rọ̀ bí ìgbà tí ń bá àbúrò rẹ̀ kẹta tí ń bá a sọ̀rọ̀ ó ní wálé come here come èyí tó jẹ́ mùsùlùmí náà ìyàwó rẹ̀ mọ̀tò pé saheed oyè yóò sì tàka sí wàá bá mi awúsùbìlà ọlọ́run ní di mọ́rú ẹ̀ <laughs> ìwọ náà ní mọ́rú ẹ̀ <laughs> wàláhì báwọn kèfèrí ṣe ń gbá inú ẹ ẹ ráwọn kèfèrí tó wà ní environment yìí ni ṣọ́ọ̀ṣì ọmọ kó ọgbọ́rọ̀ pé o tó bá pẹ́ wàá bá mi bí yóò ní mo jẹ́rìí ẹ̀ kò tó bẹ́ẹ̀ gender equality ni jama kansa àwọn èèbó lọ sẹ́sẹ̀ lérí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí wúwo ikú yìí aláàní lágbájá lọ̀gá rẹ̀ ọwọ́ ń bá aṣọ ìgbà tó bá ń gba ọmọ kékeré sọ̀rọ̀ wali rijali alayhinna daraja ọlọ́run bá ń sọ náà àyà yẹn náà pé àníṣe àwọn ọkùnrin nípò lérí àwọn obìnrin bọ́lá ń ṣètò tiẹ̀ nu àfikẹ́ tó bẹ́ẹ̀ lóbìnrin ó fi lálùbáríkà làwọn ọmọ rẹ̀ ó fi yára rèé obìnrin tí wọ́n ti ń ṣe bí ajá ti ń gbójúmọ́ ọkọ yìí ẹ rí i pé àwọn ọmọ rẹ obìnrin náà báwọn náà ṣe máa ṣe ń lé ọkọ tí wọ́n bá dénú ìrúurú ó náà níbo rán jẹ́ anabi ni lan yufliha qaumun anabi ni àwọn ìjọ kan àbáwọn ìdílé kan wọn ò ní là wọn ò ní succeed walau amrahum imra'a tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ wọn lóbìn lọ́wọ́ bí kò máa darí ẹ̀ Imam Bukhari lọ́gbà wa kó lọ lè di rẹ mú kọ́ ọmọ pé wọ́n lọ́kọ́ kó sì máa sojúṣe rẹ wọn kàwé débi wèdèwèdè wọnàwọnà yẹn o tí dáàdi yà ó pè tó ní mo ní kọ wá ń bí yóò sì dá lóhùn bàbá rẹ sì ń pè remote control remote control gender equality ni wọn bá débẹ̀ afa abdulhamu abbas ó ní àríjálù kọ̀ wàmúna alẹ́ nìsa ó ní sẹ́yìn ọmọ tó máa rẹ ni ó ní yaani umara alẹ́ hinna ó ní rijal àwọn ọkọ̀ tọ́lọ́run dárúkọ yẹn pé àwọn lọ̀gá irun ní tọ́lọ́run sọ ni pé umara àwọn ni ọba nínú ilé ẹ̀yin ìyàwó àtọmọ ni joyè umara bóun ni joyè sì máa ń ṣiṣọba lọ́kàn ní àwọn ìyàwó obìnrin Madina wọ́n sá ń ṣe bákan wọ́n àwọn obìnrin tábìrín wọ́n ń ṣe bákan ọ̀kan ní àwọn ìyàwó àwọn ará Madina tọ́jú pé àwọn bá nàbì lò ni wọ́n sọ fáwọn obìnrin tí wọ́n wá lẹ́yìn wọn pé ẹ̀yin ẹ̀ mọ àwọn ọkọ yín dáadáa ẹ̀ mọ títóbi wọn ìgbà àwọn ọkọ tiwa bẹ́yìn ṣe máa ń ṣe sí àwọn ọba ìlú yín àwọn pírẹsidẹ́ǹtì yín gẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ làwọn máa ń ṣe sáwọn ọkọ wa kí wọ́n tó lọ́rùn ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà kò ní sọ̀rọ̀ ọlọ́mọdé á ṣe àgbákò ọ̀dẹ̀ wọn ẹlẹ́ẹ̀kejì anáfàkà ọkọ àtìyàwó gender equality pé àní inú ilé mi ọkọ gan ti gbà pé ìnáwó yẹn fifty fifty ni ó lówó lọ́wọ́ o fifty fifty ni kò lówó lọ́wọ́ o fifty fifty ni ìyàwó náà ti mọ̀ yìí ti máa ń gbé ọkọ náà ti mọ̀ yìí ti máa ń gbé wọ́n ní ti máa ń bẹ lọ́wọ́ ọkọ yẹn tó fi lè tó bẹ́ẹ̀ wọ́n ní gender equality ni wa alal mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf Quran two ayah two thirty three ọlọ́run bá ní ẹni abímọ fún ti ń jọkùnrin ìwọ ọlọ́mọ fún wọn ní rísíkù owó tí wọ́n máa ná ìwọ ló sì máa fún wọn ní aṣọ tí wọ́n máa wọ̀ ẹlẹ́ẹ̀kẹta àṣàhádà wọ́n ní tá bá fẹ́ yáwó á ní ẹnìkan tí ó jẹ́rìí ẹni tí ó jẹ́rìí yẹn yóò jẹ́ ọkùnrin kan àbí yóò jẹ́ ọkùnrin méjì nínú alukur'an ọlọ́run bá ní wastashhidu shahidayni min rijalikum tẹ́ bá fẹ́ yàrá yín nìkan ẹ jẹ́ àwọn ọkùnrin méjì ẹ jẹ́ wọ́n jẹ́rìí sí o fa in lam yakuna rajulayn tẹ́ ẹ bá wá rí ọkùnrin méjì fa rajulun wa imra'atan ẹ mú ọkùnrin kan wa imra'atan àti obìnrin méjì kún mimma tardawna mina shuhada àwọn tẹ́ bá rí i pé wọ́n lè jẹ́rìí dáadáa an tadilla idahuma níta kẹ́ ẹ obìnrin méjì kó máa ṣe déédéé ọkùnrin kan ni pé ọ̀kan lè gbàgbé nu wọn fàtúntà kíra ìdá ọmọ okòrò kẹ́ni kejì ó lè rán létí tó jẹ́ àwọn ọkùnrin méjì ni náà wà ńlẹ̀ wọ́n jẹ́rìí èmi jẹ́rìí sí mo jẹ́rìí sí witness tó bá jẹ́ pé ọkùnrin kan lè rí obìnrin mélòó wọn ni kán mú obìnrin méjì yóò máa ṣe déédéé ọkùnrin kan àyà yẹn ó bí àwọn tá a wí dọ́run ìgbé kí náà ń pè sóbìnrin ńlá gáyìí ni alukurani ni andadila ìdáhùn ma ó lè gbàgbé ìtòbìnrin rán pọ̀ ẹnì kejì ó sì rán létí ipa ó sojú wa o ten thousand kọ́ twelve thousand ni wọ́n kó lẹ́ o. suratul bakara quran two ayah two eighty two àwọn àlùfáà wọn ni anabi ni mara ayetu mi náà kìsọ́ ti akilin wàdí ni agilaba lèdi ló bí mi nkún anabi ni rẹ nìkan ti làákàyè rẹ dínkù tí ẹ̀sìn rẹ ò sì pé tó sì jẹ́ pé tí ọba fi ọpọlọ rẹ̀ tọ́ba fi dọkùnrin láàmú ọkùnrin ó sì máa bọ́ sínú dààmú ìyìn rẹ ni tó lè ṣe bẹ́ẹ̀ bí ẹ̀yin obìnrin làákàyè yóò pé kò pé tán óyé bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn náà pé ọ̀kan náà àwọn obìnrin ọ̀rọ̀ yẹn ó fẹ́ mú ìrújú wá arábìnrin yẹn wá náwó ó ní ya Rasulullah ó ní wòjíṣẹ́ ọlọ́run máa ń dẹ̀kọ̀ sọ́ọ́nù làákìlì wọ̀dìn bóò ni ọpọlọ ṣe dínkù bóò lẹ̀sìn ṣe dínkù anabi ni amma nukusọnu akiliha fa shahadatu muraatayni ta'dilu shahadata rajulin nti àfini ọpọlọ yín ó dínkù díẹ̀ ni pé ọgbọ́tọ́ làwọn bá ní ẹ̀yin méjì ní kẹ́ ẹ máa jẹ́rìí nípò tó yẹ kí ọkùnrin kan wà tí ó máa ṣe déédéé ìjẹ́rìí ọkùnrin kan eléyìí náà ni fa'asa nukusọnu akil ìtumọ̀ ẹni pé ẹ̀yin tètè máa gbàgbé nǹkan wàtẹ́mukùtù layali ah, fashahadatu amma nuqsan akliha fa shahadatu imra'atayn ta'du shahadatu rajulin fa hasa nuqsanu al-akl anabi wani wa tamkuthu al-layali lọ́pọ̀lọpọ̀ gbà mí lóru àbí lọ́sàn-án la tusalli ẹ̀ ní kírun wa tuftiru fi ramadan ẹ̀ tún máa jẹun nínú ọ̀sán ramadan fa hasa nuqsanu ad-din eléyìí ni pé ẹ̀sìn yẹn pé ẹ̀ lè gbàwẹ̀ kẹ́ gbà pé nígbà gbà lérò nìyẹn o kì í ṣe ọpọlọ rẹ ọpọlọ rẹ yóò ṣe kí ni kò pé níta ń gbóyún bẹ̀ ni pé ẹ wá fẹ́ yáwó níbì kan ṣẹ̀ríà wa ní ẹmọ́bìnrin méjì àwọn oní gender equality wa sọ fún yín pé obìnrin méjì báwo obìnrin kan náà ni kò tẹ̀lé wọn jọ ṣé ànílà aga inú ni àwọn àfáà ní ànídá lóhùn obìnrin mélòó lámú ta ló ní amóbìnrin méjì tọ́lọ́ lọ́mọ mọ̀ bó ṣe dá ọlọ́mọ bó ṣe dá wọn ló sì jẹ́ pé ńgbà míì ẹjọ́ fẹ́ ṣẹlẹ̀ ìpè sista lágbájá sista lágbájá ẹ̀dàkùn ẹjọ́ jẹ́rìí sí kínní ẹni tó bá ní ìròrí gender equality yóò máa sọ fún yín pé wáyé tẹ́tù pé sista sẹ́nẹ́bù pẹ̀lú mi sẹ́mi nǹkan èmi nìkan sista Fatima ṣe mo lè <laughs> mo lè yanjú ẹ̀ ni o lè yanjú ẹ̀ tó bá ti dọ̀dọ̀ nǹkan báwọn òye méjì lẹ́yìn ẹ̀ lè ṣe déédéé pẹ̀lú àwọn ọkùnrin wọ́n nílò tó a lè rí obìnrin míì tó nílò aka ìjọ àwọn ọkùnrin lọ obìnrin míì yóò sì nílò aka ìjọ ọkùnrin lọ wọ́n ní àmọ́kọ́ pọ̀ èyí tó pọ̀ jù ni pé ọkùnrin ní máa sábà nílàáká ìju obìnrin lọ torobìnrin òun máa ń bínú ìsì máa ń sísọ ọ̀rọ̀ sì sì máa ń ká wọn la lọ́wọ́ kan ti sọ fún mi rí ọlọ́kan nínú àwọn obìnrin ní ìlú àwọn ọlọ́ọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó wá rí fíríjì tuntun ní omi ọdẹ tí wọ́n sì ṣe jáde lọ́wọ́ sọ fọ́kọ rẹ̀ pé kọ́kọ rẹ̀ ó ra fíríjì yẹn ọkọ náà wà lè gbé rọlé lọ́wọ́ lòun bá ní òun lówó lọ́bàdìjọ́ kejì jọ́ kẹta wọ́n ló ti sọ fún lérí fún pé bó o ṣe ń láti ibi sẹ́yìn tọ́ ọ bá mú owó ń dání káwọn lọ lè rà lẹ́yìn tó lígìnì ya kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ èmi fi ọmọ obìnrin tí ó máa san ẹrù rẹ̀ tí ó lòun kó lọ tí ó máa san adíẹ̀ díẹ̀ síta yìí ń lọ lẹ́nu àfikẹ́ tètè kó wọlé padà ó lè wá débi tí lọ́tọ́kọ́ wá rí pé káàsà kí ló kọ lòun kí lòun kú ọlọ́dọ̀ dádì Ibrahim sí àṣegbodò ọ̀dẹ́rùn ọlọ́run nílé yín kò lé o ẹ̀yà máa ṣe sùúrù alimari àtúwọ́n lóbìnrin tẹ́rìtù ní sfarojìlì tó obìnrin ọba jogún ní ọ̀sìn wa ìdajì ti ọkùnrin yóò jẹ òní ọgbà tá fóbìnrin lógún ní fún ọkùnrin kan ìlà pín fún obìnrin méjì àyà Kúránì ọlọ́run bá ní yusikumullahu fi awladikum lidhakari mithlu hadhil unthayayn ọlọ́run bá ní ń sàsọtẹ́lẹ̀ fún yín tẹ́ bá fẹ́ pín ogún ní tẹ́ fún obìnrin méjì òun náà ní kẹ́ máa fún ọkùnrin kan Quran four aya eleven àwọn oní gender equality wọn ni why bàbá wa kú ẹ wá ń sọ fún èmi pé kàn fi mi ní five thousand kàn fi Ibrahim ní ten thousand kí ló ń jẹ́ bẹ́ẹ̀ láyé ẹ̀rù pé mo kàwé ni ibi àwọn gender equality ń bọ̀ nù wọ́n fẹ́ gbá òfin ọlọ́run kú o wọ́n sì fẹ́ fara ní obìnrin wọ́n wá gbé sábẹ́ freedom of oye àbí wọ́n gbé sábẹ́ freedom ipe àwọn fẹ́ káwọn obìnrin ní freedom àwọn àlùfáà ni ọlọ́run ọba ní ká ẹ pin báyìí ẹ̀yin sọ pé déédéé lẹ́pin sẹ́yìn ẹ̀yin gbọ́tọ́ lọ́ni ọ̀tọ́ da yín wọ́n nítorí pé obìnrin ní bùkátà ọ̀pọ̀ lọ́rùn rẹ̀ gbogbo bùkátà rẹ̀ ọrùn ọkẹ́ lọ́wà bọ̀dà arákùnrin tó jẹ́ gbọ́n rẹ̀ yẹn bùkátà ọrùn tiẹ̀ ti fámìlì ẹ̀ gan lásán kò níye bùkátà àwọn àbúrò ẹ̀ ọrùn ẹ̀ lọ́wà bùkátà ilé tí bàbá wọn filẹ̀ ọrùn ẹ̀ lọ́wà òun ni ó nípa àdéhùn sanwó omi òun ni àwọn ará àwọn onípe àwọn tó máa gbowó káàkiri ojúlé local government ẹ <laughs> eh, àwọn tí wọn bá rí kan wọ́n máa lẹ kíní kan máa wọn lé àwọn yẹn káàkiri <laughs> wọ́n ní aláwọ̀ aláwọ̀ sànú. arákùnrin yìí bùkátà rẹ̀ pọ̀ ọlọ́mọ pé bùkátà rẹ̀ pọ̀ ló fi ní kẹ́ fún un kọ́ pọ̀ obìnrin ta wí yìí lẹ́yìn ìgbà tó bá gba ìdajì tán bí yóò tún lè gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ẹ náà di púpọ̀ àbí òde púpọ̀ wa ní gender equality pé ẹ fi ṣẹ̀rí alẹ́ o bàbá wa ló kù kì í ṣe bàbá ti yín o wọ́n ní ṣẹlẹ̀ láwùjọ wa dáadáa wọn ibi wọn bá alámọ̀rẹ́ mùsùlùmí dé nìyẹn mọ́sánjọ́ kan tí wọ́n nígbà tá a ti travel tí ẹnìkan ní ká wá pínkún àṣìpín rí mo wá bẹ̀rẹ̀ sí katira katira katira mo sá gbé kálámù àìsùn mo ṣe lérí ẹ̀ pé ká má sì pín láàárọ̀ la o làbá débi à ń lọ ni wọ́n bá ní àfáyẹ̀ fún aládùn abẹ̀rẹ̀ mo bá ṣàdúrà bẹ̀rẹ̀ tán ní bá a sìnkú <laughs> lọ́ba ní tán ayé àyè ìyàwó mẹ́ta ẹ bọ́ bí ayé kófìlà rẹ̀ wá ẹ̀kọ́ gbẹ́dá wá ní ma fi ń lélẹ̀ ní ma ń tò kalẹ̀ ní máa ń tò nígbà tí máa ń tò àlùbọ́sà wọn ò gbọ́dọ̀ tó bóyá wọn kàn ń tò lẹ ní máa tò tán wọn á béèrè pé àfa kí ni ká fọkùnrin kí ni ká fún obìnrin ní máa lọ́wọ́ yá kálukó kó tiẹ̀ àfa ẹ ṣàdúrà parí awúzùmìlà <laughs> àdúrà parí bò ó lè dídá. ni jama aláwọn musa ṣàánú wa àyèmọ̀kan náà lọ́fà alibas wọn labala aṣọ wíwọ̀ labala aṣọ wíwọ̀ wọn ní ọlọ́run dóbìnrin ọdọkùnrin àyèsí bákan náà òwò wa ó wà attractive ju ara wọn lọ ọlọ́run gbà tí ó daṣọ fáwọn obìnrin oyè gbàtọ́ lọ́wọ́ daṣọ fáwọn obìnrin kí lọ́lọ́run dá fún wọn tí wọ́n fẹ́ jáde kó lé jẹ̀lúbáwò ya ayyuha nabi eré anabi kulli azwajik sọ fáwọn ìyàwó ẹ wa banatik àtàwọn ọmọ rẹ obìnrin tán ti balaga wa nisa'il mu'minin àtàwọn obìnrin olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó yín ìyàwó everybody yudinina alayhinna min jalabibin tí wọ́n bá ti ń jáde kó ń lẹ́yìn jalbabu ní kí ká máa wọ̀ dhalika adina yurafna èyí ńlá fi dá wọn mọ̀ pé àwọn tí wọ́n gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu rẹ̀ wàlá yóò zayin ọwọ́ aburú ò ní kàn wọ́n láyé àti lọ́run ẹ wà dúró àtọ́lọ́run ṣe fáwọn obìnrin tí ń lo jẹ̀lúbà ọlọ́run ní bọ́ ọlọ́run yín o àwọn tí ò tí ì máa lò ọlọ́mọṣàjọ́rọ̀ àwọn náà lọ́run wa kana Allahu gafuran rahima gbogbo àwọn àsìkò tẹ́ ti lò láyé yín tẹ́ lo jẹ̀lúbà òun ṣàforíjì fún yín rahima òun wà kẹ́yìn láyé òun kẹ́yìn lọ́run Quran thirty three verse fifty nine abatijáde ń sìn ọ̀yà abọ́sọ́dọ̀ àwọn tí wọ́n ń ta omi àbí mẹ́ta èyí tí pàrẹ́ bá ká àbí iná láti tún ká yìí ọwọ́ akókò ọlọ́run ọ̀rọ̀ ẹ̀mí yẹn láti gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu wọ́n máa wá sọ pé ẹ fobìnrin lẹ́ o ẹ má daṣọ bò lórí o àwọn ní gender equality ipe ẹjẹ́ ó wọ́n tó wo ó ní freedom of clothing àbí freedom of dressing tóbìnrin bá ti wọ́n tó wù kí ni ó dàjà mọ́ kò ní jọ̀rẹ̀ ọlọ́run ọlọ́run ò sì ní dáàbòbò ọlọ́run ò sì ní kẹ́ ẹ báwọn náà rí ní tójú wọn kàn ta aura ti ọkùnrin anabi ti sọ ń bì kan anabi ní aura òhò ọkùnrin bẹ́ẹ̀nà sọ́rọ́tì ilà rọ́kùbà láàrin mẹ́nà sọ́rọ́tì ilà rọ́kùbà láàrin dodo sí erékùn rẹ̀ ni a gbọ́dọ̀ rí bòmíì ní àárín erukun rẹ̀ sí ìdodo rẹ̀ inú ìjọmọlúwàbí náà ní kéèyàn wọṣọ sọ́run náà bọ̀tọ́ bá wọ singlet láàrin àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ wọ́n ní kò burú kò sí òhòsá kóbìnrin wa ní èyí tí wọ́n ní kọkùnrin ọwọ́ yẹn gan-an lòun ó ṣe kínni ni lòun ọwọ́ ọwọ́ àwọ̀ jọ́mpà àbọ̀wọ̀ lẹ́gì àbọ̀wọ̀ bó náà pé àwọn bọ́ksà ọ wá ní òun kàwé ẹni ọ kàwé ẹlágọ̀ lọ́kà ó rè pé bọ́dì rẹ̀ àti bọ́dì ọkùnrin bákan náà ni wọ́n wàláhí ọlọ́run ọ̀dà bákan náà ọlọ́run ọba wa ní kán daṣọ bò ó àwọn làwọn ò sílẹ̀ wọ́n níjọ́ kan anábì jòkó lẹ̀ anábì ní a ah, obìnrin tó bá sí ibi tí ó yẹ kó sílẹ̀ láàánà rasúlù rájìláta àrájìláta mínà nìsa wọn là nàbì ní ọlọ́run ò ní yọ́nú sí i ànábì ṣépele obìnrin tí ń wọṣọ ọkùnrin tẹ́ bá jáde sí gbòòrò lónìí àwọn mùsùlùmí náà ti pọ̀ ń bẹ̀ bá mú wọn ní àwọn méjèèjì wọn jọ gbé trọ́sà lọ́dọ̀ tẹ́lọ̀ ni ẹ rí broda Ibrahim yóò wá rán trọ́sà ẹ rí sista Kàfílà òun náà wá rán trọ́sà anabi ní gbogbo arọjilatu rọjulu lọkùnrin arọjilatu lobìnrin tí ń ṣe bíi ọkùnrin tí wọn wọṣọ ọkùnrin anabi ṣépèlé ẹni wọn bá ṣépèlé sí máa ń bí máa rí jama jama mùsùlùmí àwọn wáàsí yìí wáàsí òdodo ni kìí ṣe wáàsí ìgboro wáàsí àwọn tọ́lọ́mbà kẹ́ àbí àmì gbà tí àfẹ́sìn gan tó ní káwọn ọmọ ọmọ ṣe security fásitì tán sì kó trọ́sà sí wọ́n dì ẹ̀dà nílò tó wá kù mọ́. gender equality débi aṣọ wíwọ̀ ẹ rí àwọn obìnrin sìn ẹ bá rí lọ́ọ̀kan báyọ̀ ọkùnrin lẹ́rù pé ń bọ̀ tọ́ba súnmọ́ yín tẹ́lẹ̀ tó mọ̀ pé aṣọ́bìnrin ni kọ́lọ́mọ́sá sọ níbẹ̀ wọ́n ní gender equality yìí wọ́n ní kò débi aṣọ nínú ẹ̀ àtọ́lák kò débi tọ́lák divorce divorce yẹn ọwọ́ ọkùnrin lọ́wọ́ kò sí lọ́wọ́ obìnrin o sista tó máa ní màá divorce yẹ ìsọsọkúsọ ni o sista kò lè divorce yẹn o tó bá di pé ó di kàràǹgídá tí kò gbádùn ilé arákùnrin yẹn mọ́ yóò béèrè fún tọ́láàkì ni yóò béèrè fún pé kó dákun ẹ̀bẹ̀ ni kó fún mi tọ́láàkì kì í ṣe pé wọ́n lọ́wọ́ wàá ní wọ́n divorce yẹ o ò ní ráìtì yẹn ọkùnrin nìkan ló ní ráìtì láti ṣe kí ni láti divorce yẹn tí ilé yẹn bá wá ń gbóná tó ti wá ń sú ọ tẹ́mi fẹ́ bọ́ ọ wá ṣe kólé kólé wò ni pé ọ bẹ̀ ẹ́ kọ́ dákun kó tú okùn nìka rẹ tí o bá sì tu kò tu nánu tó bá lóhùn òun ọkọ ẹlẹ ọmọ bẹ́ẹ̀ mẹ́rin làwọn bá fi ní àmọ́ tó bá jẹ́ pé araba ni arábìnrin yẹn lóòótọ́ tarakùnrin ọ̀wá túlẹ̀ yọmọ sẹlọ̀n pẹ̀lú bí o ṣe túlẹ̀ àmọ́ kó jẹ́ pé arábìnrin yẹn kò tí ti ń ṣe ojú kòkòrò ni ọkọ̀ yẹn ń tọ́jú lágbára ma tí ó bá ti túlẹ̀ oyè kò lẹ́sẹ̀ adébísẹ̀ fún gbogbo èyíkéyìí obìnrin adébílẹ̀ èyíkéyìí obìnrin obìnrin sa aláti tọ́lák ń béèrè pé kọ́kọ́ evidence kan tó lálàáfíà tẹ̀sán faharamu aleha rahiyatul janna anabi ni ìwọ ni kó gbóòórùn alijanna à ń bèlè tàbí yọ wọ. àmọ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n rò pé àwọn jọ ní gender equality ni ipe àwọn jọ ní ni ah bó ṣe máa dì fọ́ṣẹ máa kọ ẹ lẹ̀ ẹnì kan bá mi sọ̀rọ̀ láìpẹ́ ó ní ìyàwó wọn máa sọ fún mi pé wò ó ti yá èmi i'm going. ọlọ́run bá ní yá ayé wa nàbí ìwà nàbí ìsàtọ̀ lákìtùmù nìsáà tẹ́ ẹ bá tẹ́ ẹ bá kọ obìnrin lẹ̀ tọ̀ lákìtùmù nìsáà subject ni tum ẹ̀yin object ni nìsáà àwọn obìnrin fatalikuhunna tẹ́ ẹ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ ẹ wá kọ̀ wọ́n lẹ̀ lẹ̀ ẹ̀dá tẹ̀yìnà wà á sọ lẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ kan ló ṣe ẹ̀dá wọn kí wọ́n lo oṣù mẹ́ta tí wọ́n bá ṣe nǹkan oṣù tí wọ́n bá ṣe nǹkan oṣù kan lo menstruation mélòó mẹ́ta kan tó máa lọ Quran sixty five aya alakọ̀kọ́ fáyìm sáàkùn bi màrúfin aw tasirihun bi ihsan Quran two aya two two nine ọlọ́wọ́n bá ní ẹ tú wọn lẹ̀ bẹ́ẹ̀ bá tú wọn lẹ̀ bẹ́ẹ̀ bá sì fà wọn padà sínú ilé ẹ fà wọn padà sínú ilé ta ni wọ́n ní kó fàyàn padà sínú ilé tọ́ba ní òun òun sì ń fẹ́ padà lẹ́yìn ìgbà tí ń ṣe ẹ̀ẹ́dà lọ́wọ́ ọkọ ta ni kó tú yàn lẹ̀ ọkọ náà ni ọkọ ló ní ráìtì yẹn kóbìnrin kan máa sọ pé ó máa gbé ọ lọ kóòtù wọ́n ní ròrí àwọn gender equality ni ọlọ́run sọ níbẹ̀ tààdùdù zawjat wọ́n ní inú àwọn nǹkan tá a lè ṣe gender equality níbẹ̀ òun náà ni káfẹ́ fẹ́ ọ̀rẹ́ káfẹ́ ní ìyàwó mi ju ẹyọ kan lọ wọ́n ní a fún ọkùnrin ní ráìtì yẹn a máa fún obìnrin kóbìnrin sọ pé bóun ṣe wà yìí òun náà ní ráìtì kóun náà ní woman friend ká má sọ̀rọ̀ ẹ̀sìn rárá wọ́n ní ayé rẹ̀ fẹ́ bàjẹ́ ni nítorí pé alákọ̀ọ́kọ́ ni pé ikùn yìí náà ló fi lóyún ta ló fẹ́ sọ fún wa pé òun ló ní oyún ẹlẹ́ẹ̀kejì ọba rẹ̀ ṣe é léèwọ̀ lẹ́yìn ìgbà tó bá ti lọ́kọ ẹyọ ọ̀kan ó dìgbà tó bá kú kó tó fẹ́ mi ọlọ́run bá ní fáńkì wọ́n máa tọ́ balẹ̀ kúmínà nìsa mẹ́sìnà wàtúlá àtàrúbá ọlọ́run ṣe ní ẹ̀tọ́ fẹ́yìn méjì mẹ́ta mẹ́rin fàyínà kíftà allah ta'adilu fawaida bẹ́ẹ̀ bá nílé pín oúnjẹ fún wọn ẹ̀ nílé fún wọn nílé tí wọ́n jọ máa gbé ẹ̀ nílé raṣọ fún wọn ẹ̀ nílé tọ́jú wọn ẹ̀ máa sùn ẹ̀ máa pín oorun fún wọn ọlọ́run bá ní fawaida ẹjọ́ mọ́lẹ́yọ̀ kan iṣẹ́ akọ́ṣẹ́ni akọ́ṣẹ́ni kíni ah mọ́sánná akọ́ṣẹ́ni ọ̀n rẹ́ńdà sáfíìsì lọ́dẹ̀ ní gangan kò sọ àbí ò sọ oníyàwó kan tí ò ti sọ ṣebí imani àtẹ̀sìn ló fi ń gbé tọ́ káwọn ẹni kọ́ ọmọ rẹ́ńdà sáfíìsì méjì tó ti gbọ́dọ̀ fẹ́lì ẹnikẹ́ni ẹ bá mẹ́ra tẹ̀ mọ́wọ́ ọdẹ́làmẹ́ jọ́sán ẹnikẹ́ni tó yusuf lèmi fẹ́ jẹ́ ọ padà sí yídọ̀ lásìkò náà ni ó tún lọ lè ra yusuf <laughs> iṣẹ́ ńlá ni ìjọba mùsùlùmí jihad ńlá ni jihad jihad ńlá ni ọlọ́run ò fún àwọn obìnrin nígbà láàyè rẹ̀ ṣe wá dàgbà ńlá ayé àwọn òyìnbó lè ní gender equality wà ń bẹ̀ obìnrin tí ò ní àlè níbi iṣẹ́ obìnrin tí ò lọ́rẹ̀ẹ́ lẹ́yìn ọkọ rẹ̀ àbáwọn tọ́lọ̀ ń bá sànú yóò ní ẹ ó ti lọ àbí èmi náà gbé tèmi náà jáde wàláhì wọn láyà wọn sọ bẹ́ẹ̀ ẹgbẹ́jọ́ mọ̀ sọ pé tani ń tani ń Eh, ọ̀dà mọ̀ wọ̀rí tẹ́nìkan bá ti pè mí sí kí wọ́n wá sí kíní kọ́ máa wá jà ẹ̀dá àgùntàn aláyọ kó pè é kò sí gender equality ni lónìí gbà tí ọkọ òun ti fẹ́ ìyàwó mi òun náà òun náà ní ọkọ mi àwọn àfààní kò rọrùn Quran four ayah three níparí ọ̀rọ̀ mi al-istidhan kágbáyọ̀ǹda kágbáyọ̀ǹda lọ́dọ̀ ọkọ ọ̀nà yẹn ni fóbìnrin kó tó jáde kó tó ṣe ìbádà anábì lóbìnrin kan gbọ́dọ̀ gba àwẹ̀ wọ́sọ̀ ojú aṣá ìdúnilá bíi ti nìyí àwẹ̀ tàtàwà ni o àwẹ̀ sunna khamis ìjọ monday anábì náà fi kí ó gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kí obìnrin máa sọ fún àbú náà pé àbú ẹ̀ ń gbàwẹ̀ monday sẹ́ẹ̀ sọ fún mi lánàá pé gbàwẹ̀ wọ́n ní kò sí gender equality mẹ́ẹ̀ẹ́ jẹ́ àbí kọ́ obìnrin fẹ́ jáde ànábì ni obìnrin tó bá jáde tí ó dágbére fọ́kọ rẹ̀ ọlọ́run sì máa bínú sí tó fi darí wọlé padà kíyàwó náà máa sọ pé ṣe é sọ fún mi kan tó jáde irọ́ o kò sí gender equality ń bẹ ọkàn ọlẹ́tọ̀ọ́ da kọkùnrin ọ sọ ibi tí n bá ń lọ ọlọ́mọdé àrí wàhálà ó sì bẹ́ẹ̀ kọ́ mu ó sì da àmọ́ kí ọwọ́ àgbàgbé kíyàwó máa sọ pé dandan ni kí kọ́ sọ fóun wọn ní wọn ní kò sí gender equality bẹ́ẹ̀ òfin ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n lọ́pọ̀ gan-an wọ́n ní ẹ̀wá rí obìnrin wa nínú Islam asàpọ́nlé rẹ̀ débi pé iṣẹ́ tó bá jẹ́ àwọn iṣẹ́ tó le táwọn ọkùnrin máa ń ṣe tí wọ́n máa ń tètè bọ́ sọ́run wọ́n ní kóbìnrin mùsùlùmí ọmọ ṣe o mọ́ torí pé a èmi náà fúnra mi engineering ni mo ṣe ọwọ́ lọ lè gbaṣẹ́ ní kọ́ńpìnì ọwọ́ ń gun máàsì àwọn onífóònù umu zainab ọwọ́ gun máàsì àwọn fóònù ní wọ́n ń pè ìnjìníà lèmi náà àwọn àlùfáà ní torí ìnjìníà rìn rẹ tó bá ṣe jẹ́ ọmọ ní ẹlẹ́gbẹ́ kẹjẹ́ bu ọ́fíìsì tó bá ti ṣe kí ni mọ̀ pé ọkọ̀ ṣe ọkùnrin bẹ́ẹ̀ o lẹ́nìí àwọn òyìnbó ń pèpè lọ síbi pé wáyé tóbìnrin ò lè wá plane sọlọ ń dá obìnrin àdámọ́ bọ́lọ̀ ṣe tóbìnrin yẹn ṣe ọba ẹ̀rù mu obìnrin tó dé pé àwọn yẹn wọlé lásán gan yín ti ń gbọ̀n ká tó wá pé yọ̀wá lọ lè di pílẹ́ẹ̀nì mú wọ́n ní gbogbo àwọn ṣe tó bá le tó báyìí ànábì ń jọkàn ànábì ní kọ́ wa rí àwọn glass cup yìí ẹ ṣe wọ́n jẹ̀lẹ́ńkẹ́ o àwọn wo ni glass cup jẹ̀mọ́ àwọn wo ni ànábì fi glass cup àwọn obìnrin ànábì ní ríf kan kọ́ wa obìnrin bọ́lá ọ̀sẹ̀ dáná lọ́dá yẹn ìwọ́ kàn máa sin lọ́nà rẹ̀ sáà ni ànábì ni ẹ má jẹ́ wọn fọ́ glass cup ni wọ́n èé gbé e fọ́ glass cup wa ní òun àmọ́ lọ́ọ́ lè wa plane obìnrin ti máa ń ṣe ìròrí àwọn kèfèrí yìí ni pé má dá wọn lóhùn ìwọ náà lè ṣe é wọ́n ní yóò fa ìparun bá yóò sì fa ìparun bá àwọn ọmọ ẹ̀ tó kó sílé kò sí lójútùú láti ṣiṣẹ́ ẹ̀ láti sáfù ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe àti bí ó ilé gangan ni ibi iṣẹ́ obìnrin tó bá mọ́bìnrin fẹ́ jáde lọ lè ṣiṣẹ́ kan iṣẹ́ yìí yọ jẹ́ṣẹ́ tó jẹ́ pé a nídìí àwọn obìnrin ń bẹ̀ bóyá ń gbẹ̀bí bóyá ń ṣiṣẹ́ ń ṣe dókítọ̀ àbí bẹ́ẹ̀ sì kọ́ ń teaching school kan àmọ́ iṣẹ́ tí ọmọ wà ń bẹ̀ tó ò ní rójú tu ọmọ lágọ́ mẹ́rin àbọ̀ ẹ̀ sì rí àwọn èèyàn tí ó mọ jíjáde lóbìnrin tí wọ́n láwọn lọ bí iṣẹ́ ẹ padà ẹ wo di ẹ̀ ń di ayé wọn yóò ṣe wàhálà yẹn fa títí bá padà yá yorùbá ní òun ní aromọ aromọléegun gbogbo owó ní ọ̀nà sí tájà mọ́ bó lóun kọ́ lé náà kò ní parí lé ni àwọn ọmọ tó yẹ kọ́ máa dé bá ń lé tí ó bá wọn sàtọ́ mẹ́yìntì àwọn ọmọ tó yẹ kọ́ tọ́jú tó fún ọ lóúnjẹ lásìkò tí ó mójútó wọn táwọn ọmọ yẹn ò ní gbàgbóró lọ tó tẹ̀ bá ti bẹ́ẹ̀ nìkan lé yóò jáde o wọ́n ní gbogbo àwọn ó ti fẹ́ẹ̀lì lé ọwọ́ lóun ọ paasi ní nígboro wọ́n ní iṣẹ́ tóbìnrin ọba ṣe kọ́ lọ wéré kó dé wéré kó sì jẹ́ iṣẹ́ tí èyí ṣe iṣẹ́ agbára tọ́jẹ́ pé àwọn ọkùnrin lọ́gbọ́dọ̀ wà ń bẹ̀ nínú iṣẹ́ agbára onídàá ni kó obìnrin ọmọ ṣe gatekeeper kọ́ máa ṣiṣẹ́ mẹ́gàdì ẹ̀rì kò ní rorò ẹ̀rọ àwọn tẹ́ máa rorò nínú wọn <laughs> kí ni ọwọ́ jẹ mọ́ yẹ́wọ̀ sọ kòtò báyìí tó fún ẹ̀ ẹ̀ tí ó lo bẹ́lí tirẹ̀ tí ó le pọ́npọ́n mo lè fílì gáàsì níbi kan ní kọ́ńpìnì kan ní nígbà mo wà ń lọrin àǹtí wa kan tá a ti jọ bẹ ní ládùúgbò ti pẹ́ ó ti wá lọlé ọkọ lọ́ba ti sí géètì fì báyìí mo bá wọ pé ẹ àǹtí lágbájá kí lè ń ṣe ń ó nígbà tí o ṣe kankan náà ni òun náà ní kò sáà máa ṣe kankan bí lẹ́wọ́ dàbí ọkùnrin iṣẹ́ aṣọ géètì kò sí fóbìnrin mùsùlùmí o iṣẹ́ ọlọ́pàá kò sí fóbìnrin mùsùlùmí o iṣẹ́ kọ́sítọ́ọ̀mù kò sí fóbìnrin mùsùlùmí o kọ́sítọ́ọ̀mù táwọn tí wọ́n ń gbé ìbọn àwọn tí wọ́n ń gbé ìbọn rìn àwọn ọmọ oníbàyàwó <laughs> ẹ̀gbọ́n rẹ̀ wá lóhun ríṣẹ́ lóhun jóbìnrin oní kọ́sítọ́ọ̀mù lòun níbẹ̀ ló ti máa ṣiṣẹ́ ọkùnrin gan aya rẹ̀ ń já kò à ń gbé kànga kò sí fóbìnrin mùsùlùmí ká máa lọ lẹ́gùn òkú òkú ná kò sí fóbìnrin mùsùlùmí o ká máa wa mọ́tò kò sí fóbìnrin mùsùlùmí iṣẹ́ ọkùnrin mọ́tò jama ẹ wo tí táyà bá jó bó o ní máa ń ṣe yóò wá dúró fa títí yóò máa wá wò sùn <laughs> ó yá àwọn náà tù <laughs> tù táyà gbogbo àwọn ọkùnrin oríṣiríṣi ni wọ́n máa bá ń bẹ̀ wọ́n bá sì wá yanjú ẹ̀ tán wọ́n tún fún káàdì gbẹ́tọ̀ àyè màtọ́ bá tó ṣẹlẹ̀ mi ẹ bá wà ní tumbler bridge ẹ tó pè wá ọlọ́run sọ níbẹ̀ ọlọ́run sọ níbẹ̀ wàlá ká máa fa bíríkì àti kíní iṣẹ́ ọkùnrin àwọn àfẹ́sì wọn wá dìbẹ́tì lórí ọ̀rọ̀ yìí gan àwọn kan ní haram àwọn afa kan àwọn ní ìpìlẹ̀ káwa mọ́tò kìí ṣe haram fóbìnrin àmọ́ tó bá ti fẹ́ máa mú tí ọmọ wa ṣe haram pẹ̀lú wíwa mọ́tò yẹn bóyá nìkọ́bù ni ọ̀bọ ni o àbí ìjáàbù ni ọ̀bọ ni o tí ó pé ẹ smart wọn ni yóò di haramu fún torí pé ọ gbọ́dọ̀ ṣe nǹkan kan tọ́lọ́run sí lẹ́tọ̀ọ́ kọ́ wá fi ṣe haram àwọn afa kan àwọn sọ pé tó bá jẹ́ pé kò ju bí environment yóò gbọ́mọ lọ school ní street kẹta yóò lọ jọ lásìkò yóò lè ra ọbẹ̀ yóò sì lọ ọbẹ̀ nì yóò lọ lé yóò lè bí abùkátà kan yóò padà wọ́n ní àwọn rí i pé kò burú àmọ́ tó bá ti jẹ́ pé yóò gbé mọ́tò travel lọ Ìbàdàn yóò gbé mọ́tò travel lọ Abẹ́òkúta ah tẹ́ ẹ bá ń drive ní bóyá pé express Ìbàdàn ah ẹ rí àwọn obìnrin jàmọ́ èyí ló ti mọ̀ pé àwọn eléyìí wọ́n ti dọkùnrin àwọn àfa ni gbogbo àwọn làwọn ọ̀fara mọ́ tọ́lá nẹ́bi ti sọ pé látò sáfì ilà maadi mahrami obìnrin ọ̀gbọ́dọ̀ dá travel àfi pẹ̀lú mahram yàtọ̀ sí yẹn ẹ dákun títáyà bá jò ní àárín méjì Ìbàdàn ọkùnrin sìn ó lè na pápá bora kó lè sun abẹ́ abẹ́ káńtà kan kọ́ bẹ́ wulẹ̀ kan rò pé inú àwọn ọmọ àwọn mẹkáníìkì ni yóò ti sun rẹ̀ jẹ́jẹ́ mẹ́ níbo lóbìnrin ó sùn gbogbo ẹni tí máa ń dánwò kọ́ máa dánwò mọ́ o arọ́ọ̀mù ni o kóbìnrin ọmọ gbé mọ́tò travel ọyẹ àwọn kan níbi ọkọ rẹ bá mẹlẹgbẹ rẹ ńkọ ní kọkọ rẹ ọgbà kọsánú ẹ kóbìnrin ọmọ dáná yàrá kó ọkọ wa sùn lọ àwọn kan tún mẹmẹ o yọmọ wa sùn obìnrin ọmọ kó bírèkì yọmọ ah, ah. kò lè já lùsùn náà lọ sànù wa wọn ní kóbìnrin kọ́ ọmọ gbá bọ́ọ̀lù ẹ dákun kí ló dé tóbìnrin fi gbá bọ́ọ̀lù lágbàńlá gender equality ni ẹ play ball àwọn náà lè ṣe kí ni ẹ̀hẹ̀ yóò wá yọ ọyàn síta báyìí yóò wọ níkà yóò yọ dísítà yóò lòun òun ṣe pé ṣe tóun kan school nìyẹn àwọn afáàní sport kọ tó bá fẹ́ ṣe sport abọ́ tó wà nulẹ̀ àti tọ́lẹ̀tì ọkọ rẹ̀ àti bedroom àti sitting room àti yáàdì wọn wọn lè ti tó fún láti fi ṣe kínní láti fi ṣe ìdárayá tí wọ́n máa lágùn yọ̀bọ̀ ọ̀dẹ́mà gbogbo egun rẹ̀ lé ni tọ́ba wa ní owó náà lòún wá wọ́n ní kó lè ṣiṣẹ́ mi kó lè ṣe kí ni kó lè ṣiṣẹ́ mi lẹ́yìn náà kí obìnrin ọmọ dá travel lọ London America Dubai alájà Jeddah ẹ̀yẹ olówó Saudi wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọkọ kan yanu lẹ̀ ní báyìí náà ni ìyàwó rẹ̀ ọmọ akó ní Hong Kong yọmọ bọ́ sí ẹ Malaysia láti Malaysia Dubai Dubai yóò lè ṣe umra ní Maka wọ́n ní ń ṣẹlọ ni iṣẹ́ ń ṣe káwọn ọkọ rẹ̀ ní kọ́yọ kókówó yẹn fún kọ́kọ́ rẹ̀ ọmọ wa já lamba káàkiri wọ́n ní kó wọ́n jòkó ńlẹ́ ni àwọn afáàní kọ̀ dàtó àwọn tẹ́lẹ̀ bá ti ń ṣe èyí tó lẹ́sìn nù wọ̀pọ̀ ẹ̀sìn ọ̀bọ̀ yóò láwọn kálíbà àwọn ọ̀rẹ́ yóò tún mọ mítì àwọn yẹn lálá wọ́n ní ààrẹ náà ní ṣe politics kóbìnrin olóhùn fẹ́ máa ṣe politics gender equality kó wá gbé ìgbálẹ̀ káàkiri àtọ́búrẹ́là kó máa wá pariwo nínú mọ́tò ọlọ́run mọ́jà mariwẹ̀ mọ́jọ́ bàjẹ́ fún wa débọ̀n kíyàwó rẹ̀ ọmọdé ṣe pọ́lítíìsì kí ni jẹ́bà ní tí wọ́n ní ó ṣe ní pétò dábàá rí èèyàn dáadáa kan náà àwọn èèyàn bú tí wọ́n kó sí ìlú tání ká máa jẹ́ lérí yín ẹ̀yin kọ́kàn débẹ̀ kó du kó fòtì fẹ́yàn tó dáadé òun kó sì padà sílé àmọ́ yóò jẹ́yìn politics yóò máa wá sí mítìn l'Abuja òye yóò máa rìn káàkiri yóò máa lé sùn tẹ́ àwọn bá kí n yẹn má dáwọ́ ẹnu wọn bá tọ́lọ̀ ní kí n lè kà náà ní kọ́lọ́mọ́sá ìjọ sàǹfààní fún wa ẹ̀rí kúlù hádìí àwọn afáàní gbogbo ń ta kálẹ̀ yín obìnrin tí bá ń ṣe ẹ̀sìn ọ̀bọ̀ àlàáfíà rẹ̀ ò ní pé yóò wá tún fi àwọn ọmọ ara rẹ̀ nítorí kò lè gbélé obìnrin sì ní anábì ní obìnrin kọ̀ọ̀kan á bí léèrè nípa ilé ẹ̀ ní tí wọ́n fẹ́ bí léèrè kò sí lé obìnrin tí ọba aláwọn òyìnbó láwọn lamẹ́ríkà ìlú èbó káàkiri wọ́n ní wọ́n padà sọ fún gbogbo àwọn ìjọba àwọn pé ẹ dákun ẹ bá wa ṣe báwo obìnrin bá ṣe padà sílé tá a padà sílé torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìríṣẹ́ lè ní náà àfàjáde yunifásitì yìí lè ta káàdì ó ṣe chemistry ń lọ lè sin já oyè ó parí yunifásitì oyè ń lọ lè kọ́ yẹn community àwọn fún ní fifteen thousand ó sì níyàwó àtọmọ mẹ́rin kò sí ntọ́fà àwọn àyè ńláńlá tó yẹ kí àwọn ọkùnrin ká ti ríṣẹ́ àwọn obìnrin ti ṣe kí ni wọ́n ti occupy rẹ̀ wàláhì bó ṣe rí nìyẹn tí wọ́n bá ní ẹsẹ̀ ntàfíù obìnrin mẹ́sàn-án àbí ọkùnrin mẹ́wàá wọ́n á ní wọ́n mú yàn mẹ́rin ọkùnrin kan obìnrin mẹ́rin wọ́n mú àbí wọ́n ní wọ́n mú yàn márùn-ún wọ́n mú ọkùnrin kan àti obìnrin mẹ́rin wọ́n wá sóbìnrin di ohun tajà wọ́n gbé sí reception tí ó kún ètè tí ó kunjú tí ó wọ̀wọ̀ kúwò síbẹ̀ láti máa fi attract attract àwọn customers obìnrin tọ́lọ́ ń pọ́nlé wọ́n wá sọ di ohun tajà eléyìí àwọn àlùfáà wa wọ́n ní haram fi adal islam abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sẹ̀ tún lè wá sí àwọn obìnrin wa kọ́lọ́mọ́sẹ̀ bá ní tún wọ́n sí kọ́lọ́mọ́ bá ní sọ̀rọ̀ wọn rọrùn wọ́n lé agbára ọlọ́wọ́n bá wa.